bàbá. ṣé ó wà lára ẹ̀. I no be young boys o. Oh. You are useless people for life. People are living in peace. You want to cause problems. Say the Yoruba nation. You are you are mad. And go to another one wọ́n máa bọ̀ ní lọ́dọ̀ à. ó wà lára ilé oúnjẹ wà lápá ilé. ó wà lọ́wọ́ lára ilé náà sí sí sí náà. ìgbàdí wà gbẹ wà. àlàyé yóò di ẹ tó. ó dèdè ó dèdè. ìdèdè kò dé àbí. sí lọ́wọ́ ẹ̀ sókè ọwọ́ ilé ti kọ́tọ́ débi kí n fi lè rájà. ó wà bẹ́ẹ̀ kò sí. ó dájú yọ one by one. Okay, another one. See another one. He plenty for the body. Oh yeah, remain one here, main one. Yosin Bilede, Yosin Bilede. You want one? Ẹja mọ bọ̀ wá ká gbé. Yóò yóò fún ara ẹ̀. Wọ́n mẹ́ta ṣáàjì all of them o. Ẹ yọ ọ́ ti sọ̀rọ̀. kí ni ẹsẹ̀ ìṣòwò tó gbé sára rà kí ni ẹsẹ̀ ìṣòwò rà tí ó ẹ rà tí ó ẹ wear your this juju he help you ẹ ọ ọ̀gá babaláwo he help you. Come on, Etia. Carry your camel. Where? Where your camel? Where your camel? Be at that Ibrahim. Carry your camel. Uh, no, just remove only white. I mean, now. Oh, no, one oh, where, where you are camel? This one camel. This one I'm the chap. Oh, yeah, but I can't go. Okay, there we go. Go see go go ata go ko sara. Go see Oh, yeah, go see fly ni. Oh, yeah, go there disappear. Go there disappear. <laughs> Where you now this one except to be at this side. Eh, we am pe ko lẹ́yìn lọ́rùn. Kò ṣiṣẹ́. Ìjọba jogun lọ. Àwọn oníkankan lára ṣùgbọ́n ìjọba jogun lọ. Médez dans la pocket. See now. Ah, ah.